هو جدته وقال محمد صلى الله عليه وسلم سوى كتاب التوحيد وقال محمد بن أبو حاب رحمه الله تعالى باب من قضى الدهر فقد هذا الله báàbò tí akẹ́kọ̀ọ́ yìí òun ń ṣàlàyé fún wa pé ẹni bá ti dú àsìkò tí ń lò ẹni tó ṣẹlẹ̀ sí akọ́tù àgbàgbọ́ ìwé nìyẹn ó ti kó ènìyàn bá Allah subhanahu wa ta'ala. ìtumọ̀ rẹ̀ ni pé a ò kí ń bú ìgbà tá ìtúgbà sọ̀wádà àwa ni torí ọ̀ka máa bú ìgbà náà torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ń lọ gbàgbà ìgbà wo lè dá wà bí ìgbà tó bẹ́ẹ̀ nìkan ló ń kàn tó rẹ̀. Sílẹ̀ tí ń sún sílẹ̀ mọ́ tó ń mú tó ń rọ̀ kákọ́gùn fẹ́ tójú ń rọ̀ tójú ń dáwọ́ dúró àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nígbà lélẹ́yìí ìmọ̀ wá sọnù àgbọ̀ ìmọ̀ bú àwọn kan báyìí fún ìmọ̀ bú ìgbà látara ìyàtọ̀ àwọn kátàkàkalẹ̀ yìí àtàwọn nǹkan míì. báàbù ilé sàlàyé ewu tó wà bẹ̀ fún wa gbẹ́gbẹ́ ewu náà ìwé ẹnìyẹn ó ti kó làbọ̀lọ̀ sọ pé wàhálà ńlá ńlá ni kí ẹ wà ní ọlọ́ọ̀la. lára tí wọ́n fi ní ọlọ́run ńlá oníkẹ́gbó ìgbà. وقول الله تعالى من الله وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إنه إلا كذب eléyìí ọlọ́ọ̀bá ń fún wa ní ìrò nípa àwọn mùsùlùkù àwọn kèfèrí kùrẹ́ṣì. àwọn gbogbo kùrẹ́ṣì àwọn ń ṣe nígbà tí wọ́n ń ṣe nǹkan ọ̀rù almi'ad pé ṣé ìgbélùdí ń bẹ ìdí ń bẹ lẹ́yìn ikú àpáàlù wọn ni kò sí kankan náà máa ń ya ilẹ̀ àyàtò làdúnìyà lọ́nà tó wà láṣìá sọ́ra yìí ká ń lò yìí kò sí kankan bẹ̀ tayọ pé ẹ wáyé ẹ kú sọ́tán wà máa yọ nípò náà ilà kò sí kankan tí wọ́n ń wọ́n ń gbọ́dọ̀ ń fa wíwá aráyé wa wíwá arúgbó wa dáhùn yàrá àsìkò ní ń gbó wa oní awárun. wọ́n máa lọ fún olùkọ́ olùkàmí ẹ̀yìn olùwà ní ẹ̀rí tí wọ́n sọ yìí wọ́n kàn ń gbóni ká tí ẹni wọn bá òun náà ni wọ́n sọ wọn ní rẹ̀. إنهم إلا يظنون olùwà ní kò sí fún wọn ti dára àwọn náà àwọn adúlù pé bá a ti ń wáyé tá a ti ń kú bẹ́ẹ̀ so ayé nìkan ayé lórí bẹ́ẹ̀ bàbá ti ń wáyé tá a ti kú a ti kú oṣù kankan mọ́ lẹ́yìn eléyìí eléyìí ìgbàgbọ́ àwọn kékeré ni eléyìí wà lára àwọn kan tó lè ní káàkiri wọn ju ọlọ́ tí ó sọ̀rọ̀ lẹ́lẹ́kọ̀ọ́ tí ìbá irú àwọn oníṣòwò nígbàgbọ́ nípa ìgbégide sí kankan tó ń bẹ lẹ́yìn gbèrèdè bẹ́ẹ̀ bá ti dáadáa á san lẹ́sàn dáadáa tó ṣe ẹni tó ṣe dáadáa yóò jẹ ìyá tó ṣe. káwọn ọkùnrin akangbilé ayé wa akangbilé ayé náà àwọn ẹni tó bẹ́ẹ̀ kọ́lá ń bẹ́ẹ̀ ní mùsùlùmí ó náà ní ìgbàgbọ́ báyìí kọ́lá pé ẹni máa wá dàrẹ́kì báyìí èyí ló máa pé ta tó ń bọ̀ ta ń bọ̀ òkú kankan máa akànkúgbà pé ẹran kú ni abakànkúgbà pé ẹ̀yìn ara nǹkan tuntun ẹ̀ ó sì gbó kẹ́wọ́n agbó ànílò má ìyá kí ló kàn á jẹ nígbà tá a láǹṣẹ̀ ẹ̀sìn tuntun fáṣẹ̀ tí wọ́n á gbó ta pàṣẹ dìtà lù mọ́ kẹ́wọ́n anígbà láǹṣẹ̀ ẹ̀sìn ní kí wọ́n jí ìyá kankan báwọn báwọn báyé ìsẹ̀mí tá ń lò fún ti lọ́dọ̀ wọn nìyẹn kò pé ètò ìrò kan tó ń bẹ níbi kan àwọn ò ní gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn gbà pé kó sùkúù kan tí ń gbówó àti ń pa wọn tó ju àsìkò náà lọ wọn náà tán ara rẹ̀ sọ wà. eléyìí ìtafẹ́ mú bẹ̀ ni pé wọ́n máa yọ àlékún náà ilẹ̀ dáa ìyẹn ni pé kò sí nǹkan tí ń kó parun bá wa tí ń sọ wá di bá dàyé tó ju àsìkò lọ. wọ́n fi ẹnu ẹ̀gbẹ́ wọ́n fi mú àsìkò nàìjíríà fún yàn sí ìjọba àrùn yẹn omi kúrọ́ báyìí. gbogbo náà fẹ́ ká mọ̀ pé àsìkò tó ń sọ yìí náà fẹ́ ń dáhàrù kí ni jẹ́ dáhàrù gan. òun tí wọ́n ń pè lásìkò náà ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ òun náà ni dáhàrù òjò ń rọ̀ nígbà tí ń wá ó fi yá òjò rọ̀ mọ́ lásìkò tẹ́yìn níbu rẹ̀ àwọn àwọn àgbà àwọn nígbà tí kú ilé ìtọ́ lọ. Sọ́ra ní sí àwọn ní àsìkò náà ṣe àwọn báyìí. والله تعالى على مصواب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. وعليكم السلام ورحمة الله وبركاته. lásìkò náà ni. àwùjọ tá a wa bẹ́ẹ̀ látara àwọn ìjọba ní ara nínú kí wọ́n lọ́dọ̀ wọn. lápòjúwe níṣe ọlọ́run ọba àwọn àlùfáà àlà ń kọ̀ǹtò price nǹkan ni ọlọ́run ọba ní kọ̀ǹtò rẹ̀. ṣẹlẹ̀ ṣe so ah ah mo nǹkan ìwé àgbákò là ń báyìí lò báyìí lò báyìí àsìkò lásìkò kan èyí tó ń máa wú tó fẹ́ fúyẹ́ díẹ̀ níjọba wọn ní ìjọba rẹ̀ yóò dáadáa tó ọkàn náà àsìkò yìí lè ó ti wá sásìkò Buhari yìí fúra ní ṣe èso kí ẹ máa àkọọ́lù láti máa kó pé àsìkò lórí bẹ́ẹ̀ àbí èyí tó ṣẹlẹ̀ sí gbogbo ayé pé a ọdún yìí burú ọdún tí ọ̀dà ni àwọn kátẹ̀lẹ̀ àwọn kátẹ̀lẹ̀ gbé wákàtí kàkàlẹ̀ lẹ́rẹ́dùn ni nígbà tí wọ́n bọ́ sí two thousand and twenty one kálukú máa sọ tó rí nínú ọdún tá a lọ lọ yìí kálukú máa sọ tiẹ̀ so èèyàn ẹ mà èèyàn fi èèyàn fara ní ọlọ́run ni tó ní à gbogbo ọdún tá a lọ yìí ọdún àgbákò rẹ̀ ẹ dákun kí ni jọ́dún ta ní kọ̀ǹtò rẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ ń ní ọlọ́run ọba ní kọ̀ǹtò rẹ̀ nígbà náà ìjọba máa nànú so ẹni fi so ọlọ́run ọba òun gbó wa bẹ́ẹ̀ so àgbọ̀rọ̀ bukini òun ní sábà ti bu ẹ tó àdé rẹ̀ òun láti ní òun náà fà bùkún kan àwọn ìjọba wa táwọn ní bọ́jọ́ ìsìn wọn ń ṣe lápòjúwe bọ́jọ́ tí wọ́n bá ń kójọ. sọ́kọ́ nàìjíríà àwọn ògbólú ìkóró kó jẹ wọ́n àti ìrẹ́ ìṣòro tó kóró kó jẹ. sẹ́kẹ́ ti pinnu àwọn akó wá jẹ ní òun kó tẹ́lẹ̀ jẹ. ó kò di pé táàrí àbáàrí bàbáàrí àgbọ̀. ok wọ́n lá ẹ̀fù wa ẹlọ́dún yìí ìjẹfẹ́ ti ti lẹ́nu léyìí mo ń tàlà gbéjáde pé mo gbé òun sì kan síbẹ̀ ẹni tẹ́ náà ti di àgbẹ̀lẹ́ léyìí gbogbo àwọn àgbẹ̀ òórí kankan ṣẹ́gẹ́ gidi sí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kéèyàn tó lè kó wá sí pé ọmọ Nàìjíríà pé àwọn àwọn òkú wa jẹ kọ́nà tí máa ń wí náà yóò kọ́ máa wí lẹ́nu ni ẹ̀mí òun lọ́pẹ́ ní àkíní ẹ̀wọ̀n tó jẹ. ló wà nísìnyí ọ̀rẹ́ ìmọ̀ tí tí ìmọ̀ ní mo lọ sọ ilé ìwé lè kan kàdà sára mọ̀ báyà ń kó jẹ òun kó jẹ ní. náà wọ́n sọ̀rọ̀ yà. okay. bó ṣe kó lọ́rùn nìyẹn. ṣe lọ́rùn rẹ̀ ni. Ìjọba ń fa kókò ló bojú nígbà tó ti bo àwọn ìjáàbù tó lè jáàbù kan. àwọn àǹfọ̀ lè mà ọ̀nà méjì náà pèsè lórí ẹ̀ sórí ẹni ṣe àwọn kan gbà pé ọ̀ràn yẹn lẹ̀. àwọn kan dá ah, kì í sọ̀ràn yẹn ó wà áfọ́lù ni òun ló lọ́lá jù ni. ìkọ̀kan nu wọn mú mẹ́rin wa sára àwọn àfáàbẹ́ jù ni àwọn oníwàlá ọlọ́run ọ̀sẹ̀ oníwàlá kọ́lá àwọn ọlọ́mọdíyà ẹgbẹ́ àti sínú wọn ọlọ́mọdíyà ọ̀dọ̀ ọlọ́ọ̀bà tó kéré jù èyí tó fẹ́ lágbára jù kò ní kó tó pé kò ní gba rìwọ́ọ̀dù tó wà nísìn pé lórí kó sọ àmọ́ wọn ló gba ọ̀sẹ̀ lórí ẹ̀ tó tọ́ pínpín ìdúná sí fún òsì pẹ̀lú fẹ́ẹ́ tó wá kó sọ́wọ́ àtàgbọ́ àwọn àtàgbọ́ ìyẹn gbọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ó fẹ́ gbọ́dájọ́ lè ṣe ó gbọ́dọ̀ gbìyànjú kó mọ kó lù méjèèjì kí lẹ́yìn sọ àwọn ìlú wo lẹ mú wa ẹ̀yìn tẹ lọ́rọ̀ yàn ni ẹ̀yìn tẹ ní sọ̀rọ̀ yàn kí lọ́rọ̀ ti ṣẹgbẹ́ ti báyìí nìsín so irú àwọn yàn lẹ̀ ṣùgbọ́n torí báwo kan mú kan jẹ́ jẹ́ tíkì kan wọ́n ti ní àwọn afá ńkọ́ wọn ṣe yàtọ̀ lórí ọjọ́ tíkì kan kò ní ṣe bẹ́ẹ̀ torí kí n sáré di tẹ̀sí ni gbọdọ̀ ní àbàdájú ní orí ẹ̀kẹ́ sọ́nà bá sọ nìyẹn. náà àtẹ̀sọ́ máa pé èyí ojú ọ̀nà yẹn nàbí ojú ọ̀nà yẹn kọ́ àmọ́ lórí pé òmìnira fẹ́ lò ó

ọkọ̀ try láti mú ẹ̀rí tí o sọ́dọ̀rọ̀ ẹ̀yàn ló rajà dìbò tó tó lóun pé ìjọ lu ìdí agbára ọkọ̀ lórí ẹ̀ kó kó bàtà lóògùn lórí ẹ̀. náà kókòrò tó sọ̀rọ̀ ẹ̀yàn òun ló lọ́lá àwọn bá ti nìkan lọ́lá kò sí bó ti wù kó ló tó kó ló bá ti kó. wàlúwà tààwánú alàlùbẹ́rù wà tàkùwà wàlúwà tààwánú alàlùbẹ́rù wà lọ́dún wa olúwa ń jọba rẹ̀ tó bẹ̀ sí dáadáa ọlọ́run ní àwọn ọlọ́pẹ́ èyí sábàbí yìí fẹ́ ṣe ìgbé fẹ́ ṣe àdáàdàgbẹ̀tẹ̀ àdáàdàgbẹ̀tẹ̀ ló gbòsí ìlú ló gbòsí ẹgbẹ́ ti fi ọkùnrin àwọn owó mẹ́sàn rẹ̀ ọkọ̀ tẹ̀ gbọ́ sọ pé sùtábánikà lọ lábẹ́ pé àti ah, ẹ̀sẹ̀ pé ìgbóhùn ràn yàn àbíkú jọ ràn yàn ni wọ́n ní tó bẹ́ẹ̀ àwọn tó sọ pé àgbẹ̀ bí ìrùn ni báyà lọ́dọ̀ ti wọn àwọn ẹgbẹ́ rẹ̀ ni pé ìrún ọ̀ràn yẹn ni kókó wọn gbàdá kéèyàn máa kéèyàn máa ká bá kéèyàn tó wà àti kókó ni pé ọlọ́run gan ni wọ́n ta àwọn àlọ́ àdóparí nípa ọ̀rọ̀ ṣàhádà ìyẹn pé ìṣàhádà táwọn yẹn máa ń ṣe ó pé oríṣi méjì àdókà pé oríṣi mẹ́ta alákọ̀ọ́kọ́ ó ní ṣahada pé ó parí alukuhan ẹlẹ́ẹ̀kejì ṣahada pé mo há alukuhan afla rẹ̀ ní ẹnìkan láfúlà fún kò ṣahada ìṣayẹyẹ pé mo ti tó kúránì parí ẹlẹ́ẹ̀kejì òun ni pé alukuhan mo kà parí ẹlẹ́ẹ̀kẹta òun ni ṣahada afla pé. Ah, mo parí ìtìdáyé mo parí ìdádi parí sanáwé mo parí ah, ìdádi àti sanáwé eré ìwọ̀n ní kò sí kankan burú rẹ̀ bí àwọn akíndìdì tá à ń ṣe pé èèyàn parí primary school level èèyàn ṣe kọ́sẹ̀ bíríkìlà ó wá padà wá sí wa ẹ̀hẹ́n ìgbàwọn ní ṣeré nù. ìpínlẹ̀ náà fara sọ lórí kùkùhán wọn ní àpéyàn kíkù wánú kárí eléyìí ò ní tẹ̀lé eléyìí ò dáa ṣẹ́gbẹ́ tí wọ́n ti lè gbọ́dọ̀ ó ti parí kùránì wọ́n ti wà lómọ rẹ̀ ṣẹ́gbẹ́ tí yìí ò lẹ́lẹ̀ wọ́n ní àmọ́ tá a bá rẹ̀ ń tẹ́ sí ó ha òun lè gbọ́dọ̀ mo ti ha kùránì parí wọ́n lẹ́nu yẹn òun lè kí àwọn ìlú rẹ̀ tó mo ti ha kùránì parí òun fún wa ló jẹ ní orí ẹ̀ wọ́n lọ́wọ́ tí a lára lè sọ àbí. wàhálà ìkọ́sọ́ àlàkùnrin lòmíràn o eléyìí ni eléyìí ni eléyìí ti ẹgbẹ́ mo ti jọ nísìn ìgbà tó mo bá kọ́ bá parí ìdí ìgbìlá rẹ̀ pé gbàtẹ́ nǹkan tó ń gbìlá rí ìdí ìgbà tó àwọn aṣojú ní ọ̀gá nínú pé ó yá wa ṣe ṣàlàkàlà ọ̀hún ọ̀bẹ̀hámdí ẹ̀ṣẹ́ lẹ́lẹ́ ilé àìlà àbọ̀ àbúlé